الحمد لله ولي الصالحين ولا عدوان لا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أبني فون الله في أقامي أتيه كون أقامي àwọn tí ó mú àwẹ̀ ti àná já òní ní ọjọ́ kejì nínú oṣù Ramadan a ti jẹ sàárì a tún ti kí ṣubú ìbáyìí ẹ̀sọ́ láti lè fàájì ọlọ́run kó gba nígbà ádà àwẹ̀ náà ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn wọ́n fi ní wá lára jẹ́ kí a gba àwẹ̀ náà já. Ja. pẹ̀lú àlàáfíà la àtagbára àti ìlera tọ́lọ̀ kò gbéra wá fún àwọn tí yóò ṣe kò ń jẹ oríire Ramadan àwọn oríṣiríṣi oore ìbùkún ìkúnnú Ramadan àtẹ̀wọ̀n tó bá ń ta bá ń ta yìí ọlọ́run má jẹ́ kó fò wá inú rẹ̀ ni máa yan Ramadan يغفر الله له ما تقدم من ذنبه ẹni bá dìde tó yan nàfílà lóru Ramadan àná pẹ̀lú ìgbàgbọ́ wípé ọlọ́run ló ní káyàn wá ti sáábà àti ìrètí kóhùn ó gbà láadá lórí nàfílà tó yàn gbúgbùrọ̀ ọ̀dáhù náà tàkọ́ dànù àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ kọjá àforí ànábì tún ní màá sọ ọmọ rọmọbọ na ìmọ̀ẹ̀nà wà ti sáábà gúfùrọ̀ láhú máa tàkọ́dàmà ní zambi ẹni bá gbààwẹ̀ rọmọbọ pẹ̀lú ìgbàgbọ́ pé àṣẹ ọlọ́run ní ká gbà tó sì nírètí pé ọlọ́run ó san lẹ́san lórí ààwẹ̀ tó ń gbà á ṣàforíjì àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́mọdé tó fò wá láàárọ̀ yìí simple logic kan la fẹ́ mú wá láti ṣàlàyé nǹkan kékeré kan nínú ìṣirò ní mathematics wọ́n máa ń the wrong method cannot lead to a correct answer. A wrong method cannot lead to correct answer. Ìyẹn ló máa ń ṣe ọmọ mi tó bá wọ́ọ̀kì máàkì lọ ọmọ ẹ̀sán. Tó bá rí ọ̀rẹ́ bóyá òun jẹ́ ti ten ọ̀rẹ́ wa jẹ́ ti thirty awakọ̀ ansa ìdíkọ́ tó thirty. Nígbà yẹn rẹ̀ thirty àwọn àgbẹ̀tẹ́ lọ́kọ̀ àtàtì lèmi náà kọ̀ ṣé ọ̀nà tí wọ́n ń gbà ṣe ni wọ́n ṣe ṣùgbọ́n a right method kọ̀ tí ò bá lead the right answer tẹ bá lo ọ̀nà tó yẹ kẹ́ gbà ṣiṣẹ́ ẹ wá ṣe mistake ẹ bóyá thirty lásán wá kọ twenty wọ́n á máàkì àwọn ọ̀nà tó gbà ṣe yẹn wọ́n wá fún ẹ ní wọ́n wá rọ́ǹgì answer yẹn nìkan tó bá jẹ́ five billion àgbà four over five ṣùgbọ́n ọmọ tó lo wrong method yẹn zero ló máa gbà method yẹn zero answer náà wọn ò ní fún torí wọn ní báwo ló ṣe di answer irú ẹ̀ làwọn tí wọ́n lọ gbààwẹ̀ lánàá báyìí pẹ̀lú pé wọn ò rí oṣù kan ti mú déètì kalẹ̀ lọ́jíìkì tó bọ́rọ̀ wọn mọ̀ nìyẹn o àwọn ti sọ pé kí ni déètì àmì déètì ni àbí eighteen làwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ àwa tá a tẹ̀lé tọ́lọ̀ ń wí bàbá bí sàlàyé ó wá bọ́ sí déètì wọn yẹn àti ṣe báwọn ti sọ péjọ yẹn ni wrong method nílẹ̀ lò ẹ lè gẹ́ẹ̀tì wrong ẹ lè gẹ́ẹ̀tì correct answer. òye torí pé ẹni tó bá lo wrong method tó wá kọ answer tó ṣèèṣì bọ́ sí tó bá dijọ́ mi nǹkan ṣàgbé kò ní fún lánsà náà ilé kan pọ̀ sí i ó dàbí tó ń ta tẹ́tẹ́ Ah, ọ̀bọ̀ yẹn tó wá ti dáadé lẹ́kọ̀ọ́ ó kàn ṣe ìṣìbọn sí ọ̀la yóò tún lose so àwọn yẹn di agambla so mo ń gbá ìgbèrò láti ṣàlàyé náà ní wípé fún àwọn kan nínú wọn wá ní ń ṣe campaign èdè tó lè yé wa nìyẹn wọ́n á sọ pé a sọ fún yín ṣe ti rí pé àwọn bàbá yẹn àwọn rọ́bíbà ìyẹn ni àwọn ìgbìmọ̀ aláàfáà ìlèmọ́mọ́ àtàláàfáà lẹ̀ Yorùbá tí ẹ̀rí pé orí wọn pé ẹ̀rí pé ó bá mu wọ́n ti sọ pé jọ̀yẹn lóṣù wọn alé ìyẹn gan ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀tún kọ́kọ́ sọ ìyẹn tó ti di ó súnmọ́ kúfù tí ìbá ṣe kúfù kan táwọn ló mọ ọjọ́ tó ṣì jẹ́ lè prediction pé ó ṣeé ṣe kó lé jọ̀yẹn kò sọ di pé yóò rí bẹ́ẹ̀ gangan lọ́kọ́lọ́ kò ṣàánú wa sótórí náà pọ́jọ́ tí oṣù lé yẹn àwọn tá a wo oṣù yẹn tààtẹ̀lé tọ́lọ̀ ń sọ tààtẹ̀lé àlàyé ànábì lórí ọ̀rọ̀ ọlọ́yìn kò sọ ọ̀rọ̀ tí wọ́n yẹ di òdodo orí irọ́ náà wọ́n wà orí àánú ni kẹ́nikẹ́ni má gba ìtànjẹ pé àwọn a máa tẹ̀lé wọn báyìí ẹ tó jó wọn láti yà yàtà ń bá wẹ̀ lọ sáà tó tún sọ mu oní ọgbọ̀n ìyẹn láti ọgbọ̀n gbàtọ́lọ́run ó mú oṣù yọ kárí ayé àgbà ọgbọ̀n kò padà gba mọ́kàndínlọ́gbọ̀n yẹn omi tí ó burú tọ́rọ̀ ẹ̀ burú lé o tó ń ti pé wọ́n rí oṣù káàkiri yẹn ó ní ọgbọ̀n ló yẹ kó jẹ́ wàhálà ẹjọ́ tó yìí tí ó wáyé lọ yìí nìlò gbéra lẹ́kùn tó lọ yìí òun nìkan kò kẹ́ ẹ mọ tí wọ́n ń pè ní ìfẹ́ inú ibi tó máa ń gbé èèyàn dé láti fìdí rẹ̀ múlẹ̀ pé táwọn ń sọ ló mọ̀ lẹ́yìn tó sì mọ̀ pé orí òfò ló wà. ànábì ní ẹgbà àwẹ̀ tẹ́ bá róṣù ẹ parí àwẹ̀ yín tẹ́ bá ti kí ni àróṣù àwọn èèyàn róṣù káàkiri tí ó dẹ̀ rújú pé wọ́n rí tí èsì nàìjíríà nìkan ìwọ ní ọgbọ̀n ló yẹ kó jẹ́ tòtòrí náà ọlọ́run àìṣe tó wá jẹ́ kóṣù lé lé ọgbọ̀n kàndínlọ́gbọ̀n ọgbọ̀n ló yẹ kó jẹ́ ìtumọ̀ ènìyàn o bó wà lọ torí pé ó ti sọ ṣáájú ó kó àwọn èèyàn sùn dọ́là ọ̀ká sọ pé dọ́lọ́mù bílù ẹni tó nù tó tún sọ àwọn èèyàn lọ ìwà láti ṣọ́ra wa ìyẹn ní ṣókí nǹkan tí mo fẹ́ sọ wípé ó bọ́ sí ìyẹn ò túmọ̀ sí pé wọ́n wà lórí òdodo ó bọ́ sí ẹ jẹ́ káwọ ẹnìkan tí ó máa lo aláṣẹ kò ṣe kí ni kò máa lo aláṣẹ rárá ó kàn ti ó dé mọ́ṣáláṣí ó wá mú àdé ó kàn ṣe àlàlá yẹn gbogbo tó ṣe yẹn dẹ̀ kọ̀rẹ́ tí kàn bọ́ sí wọ́n béèrè lẹ́wọ̀n olóòjá kan ṣe bá kan ní ọ̀la kò yí ṣe kó rántí bóun ṣe ṣe o àwọn ìwà ni àǹfààní mo rí níjọ́ tó ń ṣàlù àlá bá a ṣe ń ṣàlù àlá yẹn ló ṣe ṣàlù àlá ìjọ́rọ̀ yẹn ráìtì wàláì kò ráìtì kò ráìtì tàbí ẹnìkan tó kàn sọ̀rọ̀ gan ó ló ń gbọ́ haúsá kò gbá haúsá nìkan wọn kó kan ájára lóru ó lọ bọ́ sí ìtumọ̀ ọ̀rọ̀ kan haúsá tó gbé dé haúsá ó ní ah, tó sọ yẹn nítumọ̀ òun kàn sọ ni tẹ bá ní kó sọ padà kò lè ṣe àkàbà gàràgà dododo kankan kò ní bọ́ sí. bí ẹni tó lóun mọ kí ó tó lóun mọ arábíkì tó kàn sọ kankan kí yẹn wá lọ bá èdè yẹn mu só sí gbónímọ̀ nípa ẹ̀ rárá ìyẹn ni wọ́n ń pè ní coincidence sọ́dọ̀ àwọn ní logic coincidence kí ni ẹ̀ kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé ó rí bẹ́ẹ̀. tó bá dọ̀la kò ní mọ̀ ọlọ́run kò ṣàánú wa ẹnu ẹrẹ béèrè kankan tó ti tó ní àlàyé fún wa èyí tọ́lọ́run bá sọ yẹn tánàbí bá ṣe lálàyé lórí ọ̀rọ̀ ọlọ́run bá ń pèsè bá béèrè pé ní gangan àlàyé ànábì lórí ọ̀rọ̀ ọlọ́run ní jẹ́ àlàyé ṣe lórí àwọn ní jẹ́ àlàyé yẹn wá ó lè ó lè wá pẹ̀lú ìṣe irú hajj báyìí ní ìsìn ọlọ́run ní ká ṣe hajj ànábì sallallahu alaihi wasallam fi ìṣe rẹ̀ ṣàlàyé bá ṣe ṣe hajj ó lọ bẹ̀ àwọn èèyàn wo bó ṣe ń ṣe òun náà ti sọ kúndù àmì kúndù àmì ẹ take it from me take it from me ẹ wo bí mo ṣe ń ṣe o sọ̀rọ̀ àbẹ́mi ni ẹ wo bí mo ṣe ń ṣe torí pé làálìlà àhújà ó ṣeé ṣe kí n mọ́ ṣe ájì mọ́ báadà àmì àkàmọ̀ pọ̀ lẹ́yìn ọdún yìí tí mo ṣe ájì ó ṣeé ṣe kí n mo ṣe ń ṣe o wọ́n lè wo bá nàbí ṣe ń ṣe ìṣe ànábì ìlú fi ṣàlàyé mọ́ ṣe ń ṣe ájì. mo rò pé bí ṣògbà ní ànábì ahọ́n ni ó fi ṣàlàyé ìwé ẹ bá fẹ́ gbá àwẹ̀ tọ́lọ̀ ní ká gbà oṣù ní kẹwò ẹ bá fẹ́ túnú oṣù ní kẹwò ó fi ahọ́n ṣàlàyé òun náà tún ṣe kí ni ó tún fi ṣe sí ṣàlàyé onígbà yá ànábí àwọn èèyàn máa ń wá oṣù bí àbí ìsàbílẹ̀ ìbùnú ọmọ tààrọ̀ àná ṣẹlẹ̀ ìlàlà àwọn èèyàn wó ṣù nígbà yá ànábí fara ìtú òun lòun rí ń jọ́nà àwọn yòókù òní ó sì sọ fún ànábí báàbù tún nàbí ya á ní ìrọ̀ ìtòkú àwọn mo sọ fún ànábì pé mo rí oṣù sọ́ọ̀mọ̀ ànábì gan orí ànábì wa orí ànábì wa gbá àwẹ̀ wà sọ́ọ̀mọ̀ náà sókè sí yá mi bí ànábì bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn àwọn èèyàn náà bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ṣẹ́rí ìṣesí ẹ̀ ó fi ṣàlàyé ẹnu ó fi ṣàlàyé tó ń àlàyé ànábì lórí kùrá là ń pè ní kíni sunna ó lè fẹnu ṣe ó sì lè fi ṣe sí ẹ̀ ṣe kíni ó lè fi ṣe ìgbà míì ṣe sí àwọn èèyàn tánàbí rí tánàbí ò ní sọ̀rọ̀ yẹ kó ṣe kíni ó mú ní ìjọ ájì nígbà tí wọ́n parí ájì àwọn kan ní mo ti fá orí kí n tó lọ lẹ̀kù kí n tó ṣe rọ́mí ìgbà àwọn pè lókọ́ àti sáníà àmẹ́bì mo mọ̀ ti fárí kí n tó lọ sọ̀kó àmẹ́bì ní ìfàyè kò sí problem kò sẹ́ṣẹ̀ mẹ́ẹ̀ ẹnìkan tún ní ànábì ní mo mà sọ kò kí n tó fárì ànábì ní máa ń ṣe kò ṣẹ́ṣẹ̀ kankan bẹ̀ ẹnìkan ní ànábì mo mà sí kí láwọn kan tá a máa ń ṣe ń bẹ̀ a máa ń fárì a máa ń sọ̀kò ẹ̀hẹ́n ó lóun ṣe bìfọ̀ kò sí ètò òṣèlú tí ò bá mú wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ ṣe òpá láyé nìyí àwọn èèyàn ṣe ìṣe kọ́mẹ́ntì ànábì lórí ẹ̀wà kí ni tó wá ń ṣàlàyé jẹ́ǹpẹ̀ ní hajj ń ṣàlàyé jẹ́ǹpẹ̀ ní hajj tí ó kó pípa àwọn kan ní mo máa ti pẹ́ran kí n tó parí ànábì ní kò sí wàhálà ní ti tó lọ ànábì ní mo n tó kò sí wàhálà mo parí kí n tó kò gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ànábì ní kò sí wàhálà ọlọ́run ó هذا والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله tó ṣókí tí mo sọ ni pé ó wá ṣe dédé ọjọ́ tí àwọn tí wọ́n sọ pé jọba ẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ kò sọ pé tí wọ́n sì yẹn mẹ́tọ̀dù wọn correct mo díẹ̀ answer àwọn nǹkan náà wrong a wrong method will not give you the correct answer so ọlọ́run ṣàrọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة السلام نعم نعم نعم kòrọ́ǹtì wọ́n ní nígbà yà náàbí ojú lásán láti ń wo náàbí ń wo òṣùpá mo jẹ́ kọ́kọ́ fẹ́ lo wíwò náà èyí tó ṣùpá bá jáde ojú lásán wọ́n sì wó àbí lóde òní àwọn tí ò ríran dáadáa máa ń lo ìgò wọ́n á rí ìṣìyàmú orí ìgbà yà náàbí ojú lásán ni wọ́n fi máa ń ka tíra báyìí àwọn tí ò bá ríran dáadáa ọ̀ká náà nìyẹn lóde òní kí là ń ṣe àfigò sójú ẹni tó ní short sightedness long sightedness one fifty. kẹmọ tó ń pè long sightedness a short sightedness ni pé ẹ a rí nǹkan tó orí yẹn ni wọ́n fi ń sọ short sightedness pé orí tó súnmọ́ ṣùgbọ́n kò lè rí tó jìnnà sí tó bá wá fìgò sí ní tó jìnnà yẹn kọ́ yóò rí lórúkọ díẹ̀ the same thing ni principle yẹn ni wọ́n lò fún telescope kí nǹkan tó jìnnà yóò sùn mọ́ yàn ṣùgbọ́n kí ní yẹn wà ń bẹ̀ tó làwọn afáàfin ní tí nǹkan yẹn náà ló ń wò ọjọ́ tó sì yẹ kó wò náà ló ṣe kí ni ló ń wò in tó jìnnà ó ṣe kí ni ó sùn mọ́ wa làwọn afáàfin ní ó wọlé náà ìgbà ní ìkọ̀ tó jìnnà yẹn tó lè fi wà fún tí ó yé pé ìlékún yẹn fún wa pẹ̀lú bí lábọ̀ òní jẹ́ tiẹ̀. ojú ti ẹni tó lọ lo tẹlifíṣọ́pù yẹn ni ò rí àwọn ojú kan ò rí tèmi nígbà míì pojú lásán ò rí kì í ṣe wípé tẹlifíṣọ́pù máa wọnú kùrukùru pàṣẹ ṣẹ́mà ó kéré nǹkan yẹn kéré ó dẹ̀ jìnnà so àwa sọmọ́yàn àwa tún dàbẹ̀ tó tóbi it's the same thing so the scholar say it is correct ó yàtọ̀ sí ṣẹlẹ̀ pé àwọn tó ń ṣe calculation yẹn directly ń táwọn ṣe ni pé wọ́n go against the directive ànábì báànábì sọ ni pé tóṣù bá lè ní kẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọ náà láti lè declare ṣe àgbẹ̀ ọjọ́ kan wà táwọn afáǹpẹ̀ ní yahoo moshaku yọ́ọ̀mù ṣáàkì gani yọ́ọ̀mù ṣáàkì ọjọ́ day of doubt ọjọ́ tá à pé ṣé oṣù máa lé àbí kò ní lé ìyẹn máa jẹ́ twenty nine ṣàbán àbí twenty nine ramadan àbí twenty nine oṣù ìjọ yẹn ànábì sọ̀rọ̀ ń pa rẹ̀ ẹ tó bá gbàwẹ̀ ìjọ yẹn o ànábì ni ó ti yapa òun ọmọ ìyá kọ̀dé asọ abàlìkọ̀ ẹ understand ọjọ́ táwọn òbí ṣóṣù máa lé àbí òdìlé tó lẹ́gbẹ́ ọ̀rọ̀ àlàyé pọ̀ lórí ẹ̀ bí ẹni tó ti bá sábà kó mọ̀ gbà àwẹ̀ tẹ́lẹ̀ yẹn ò ní dọ́dọ̀ ẹ̀rù bọ́ káfí yẹn sẹ́gbẹ́ kan so ọjọ́ yẹn là ń wá oṣù tẹ́ ń gbọ́rọ̀ mi so that day ó dàbí ìgbà téèyàn fi fẹ́tíkù sójú náà ní fún ẹni tí ò rí tó jìnnà tó wá fi pẹ́tíkù sójú táwọn yòókù rí kí ló máa ṣẹlẹ̀ sí o máa rí nǹkan tó jìnà yẹn á sọmọ ìgbà tó yẹ ojú ojú wa ò lè rí tó jìnà yẹn àwa lo tẹkinọ́lọ́jì láti sún nǹkan tó jìnà mọ́ wa kí lẹ sún mọ́ wa yẹn náà oṣù yẹn náà ni it's not something else ìdíjọ́ sọ pé right ni òtòrẹ́ lómi máa rò pé àwọn àfáàsùn náà gbogbo nǹkan tó ajẹ́ tẹkinọ́lọ́jì wọ́n já nìrọ́ ni wọ́n dẹ̀ ń go mọ́tò oṣù yẹn dé èèyàn ní kẹ́ lọ fi tẹlifíṣkópù yìnyẹn kẹ́ kí ni kẹ̀sìn wò tó wá táàtì jẹ́jọ́ yẹn ni adẹ̀mọ̀ nípa tẹkinọ́lọ́jì pé gíláàsì yẹn kí ló ṣe ní tó jìnà oṣù mọ́ wa ṣó o ní ó parí but up to today àwọn èèyàn sì ń fojú rí náà tó ṣùgbọ́n lè sanwó èèyàn máa rí ṣùgbọ́n àwọn observatory àwọn ìjọba pàápàá lẹ́sìn àwọn ẹ̀sà bíjẹ̀ pé ókè okay kó tún lè ràn wá lọ́wọ́ láti wò àwọn ọjọ́ màmá ń bẹ tí wọ́n á wo bí nìyẹn títí tí wọ́n ní rí kankan náà kò wọ́n ní rí oṣù kankan àǹtí ẹ̀rẹ̀ mọ̀ direction bí tó ṣùgbọ́n fẹ́ yọ their variation too i mean there are variations i mean points ìmọ̀ sọ pé direction yẹn the same direction but different points just like bẹ́ẹ̀ ṣe máa ń wo òòrùn yẹn oló máa ń fa ìjà láwọn mọ́ṣáláṣí àwọn kan ní mọ́ṣáláṣí kan kọjú sí kíblà ìkan kọjú sí kíblà ẹ̀rí pé oòrùn oh, tó bá dásìkò ẹ̀rùn lọ́dọ̀ wa ń bí ibi tóòrùn á ti máa yọ ó máa yàtọ̀ sígbà ibi tó ti ń yọ nígbà òjò yàrá almost every day òun ló ń shift ibi tó ti ń yọ rọ́bùlì màṣáárì wàlìmàgọ́rì tó bá bẹ̀rẹ̀ ní extreme ń bì tó ń yọ lọ a máa shift towards the right tó bá dé extreme right bì a tó máa padà extreme left extreme right extreme left rọ́bùlì mọ́ṣìrì kọ́ínì wà rọ́bùlì mọ́gbìrì bẹ́ẹ̀ ọlọ́run ní olúwa àwọn ibùyọ oòrùn ọlọ́run ní olúwa àwọn ibùyọ oòrùn méjì ayà yẹn ò takora wọn àwọn ibùyọ yẹn ní everyday tó ń ṣí Chief, ṣùgbọ́n ẹ lè rí ó dàbí ìgbà tó yàn ń wo hour hand aago jẹ́ èèyàn máa ń rí pé hour hand yẹn yí èèyàn ṣàdédé rí pé ó ti dórí three ni ó ti dórí four but ó move ojú wa ò lè rí movement yẹn àfi tá a bá lo glasses kan ló máa jẹ́ ká rí bójú ọ̀rá move enlargement do you understand so ṣùgbọ́n gbogbo bí tó fi yọ ọbọ̀ yẹn ṣe àgbé direction kan ni rọ́bùlì mashiriki wà lè má dùn olúwa ibùyọ òun gẹ́gẹ́tì gbogbo ẹ̀sìn right and left ni àwọn kì í notice ti wá ní pé bí lóòrùn ti ń yọ. díẹ̀ ń gbọ́rọ̀ mi tí mo ń gbìyànjú láti ṣàlàyé so the same thing oṣù tẹ́ rí fóònù léyè náà is like that so àwọn gan wọ́n máa láti wo pé wọ́n á ṣe calculation wo direction ibi oṣù yẹn gangan so that nínú scope yẹn a lè mú bẹ̀ yẹn lóníṣẹ́ tí wọ́n á ṣe tí wọ́n á fi lè sọ pé direction yìí ni ẹjẹ́ ká sẹ́ẹ̀tì scope sí ọ́ wọ́n dẹ̀ sí lè wọ́n tún lè ẹ̀kọ́ wà mú fébù náà wọ́n lè tún máa vary ẹ̀ variations yẹn máa minute so that is after ní physics àgbèké nǹkan ní micrometer split gauge tó yàtọ̀ sí vernier caliper èyí tẹ̀ ń ṣe kí lórúkọ kí ni tọ́nà àwọn tọ́nà máa ń lò tẹ bá fẹ́ ṣe precision láti gé ní eh, kìíní kan bí rọ́ọ̀kì wọ́n á lo micrometer screw gauge torí pé gauge yẹn kéré ẹ̀dẹ̀ máa máa yí ṣùgbọ́n movement tó máa máa produce á kéré bọ̀ bá ní àtẹ̀bá fà lọ́wọ́ kan sórú ẹ̀ náà kìíní microscope yẹn wọ́n máa ń yí wọ́n yí tó pọ̀ yẹn little movement láti lè tó wo sánmà náà so kí ni wọ́n ń wò oṣù yẹn gangan náà là ń wò so that one is correct wọ́lá àlẹ́ lóògùn ti ka síra àwọn àfáà kan rí o wọ́n sọ pé kò kọ̀rẹ́tì o ah, àwọn ṣàlàyé tó pọ̀ gan náà fi ní kò bá ṣẹ̀rí àwọn ṣùgbọ́n èyí tó wọlé gangan ni pé lọ́dọ̀ àwọn apá òun ni ó kọ̀rẹ́ torí pé oṣù yẹn náà ni wọ́n ṣe gíní òun wọn wò ọ̀rọ̀ wọn dàbí ẹni tó lo spẹ́tíkù nǹkan tó jìnnà tí ìrí tẹ́lẹ̀ ó wá fi spẹ́tíkù sójú ó wá lo glasses ó wá rí i àwọn kọmọ wa ní ní kíláàsì wọn láwọn òkè rí bọ́ọ̀dù àbí sábà gbé wọn lọ́dọ̀ àwọn optician ma á gé gíláàsì fún wọn wọ́n á dẹ̀ jókòó sí ẹ̀yìn gíláàsì ma á máa rí bọ́ọ̀dù clearly wọ́n á dẹ̀ máa kọ̀wé wọn lọ. nítorí náà àwọn bẹ́ẹ̀ e mọ́ lọ jọ ẹ má lọ ní on 28 ẹ̀dẹ̀ lọ ní on 30 on 29 nine lọ ọlẹ́gbọ́n tó àwọn gúúsù kan wà níbi ìgbìyànjú ìjọba àwọn kan máa ń ta lọ́wọ́. àwọn kan máa àwọn fún ọ ní ìkànnì àwọn kan ládùúgbò kan kóra wọn jọ wọ́n ń ṣẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ ẹgbẹ́ ilé ẹgbẹ́ ọjọ́ ìbí àwọn tí wọ́n bí ní ọdún kan náà kò túmọ̀ sí pé ọjọ́ kan tàbí oṣù kan ṣùgbọ́n ọdún yẹn ni wọ́n bí gbogbo àwọn yẹn wọ́n wá kóra wọn jọ wọ́n ń ṣe ìpàdé ẹgbẹ́ ọjọ́ ìbí ni sòrí wọ́n á ní nínú ẹgbẹ́ yẹn tó bá di dìfẹ́mbà àwọn kan máa ń pa wọ́n lọ́rẹ̀ẹ́ a lè rí nínú mẹ́mbà kan ti lówó ó wà nílùú èbó ó wà ní France ó wà lamẹ́ríkà ó wà lẹ́nìwíà tàbó wà South Africa tàbó jẹ wà ní Ghana tàbó wà North tàbó ó sì lè wà nù ní wọn yẹn náà wà ní akú ọdún akú yèdú o ó bá fún wọn ní owó ó fún wọn ní hundred thousand tí wọ́n pín yàn fi nǹkan tẹ̀ fún wọn ní five million ó ní yàn fi

tàbí tó bá di léyá fún wa ká bẹ̀rẹ̀ ẹran léyá gbogbo tí ó dàbí ọ̀rọ̀ tí mo ṣàlàyé nípa ọ̀rọ̀ ìjọba tó máa ń fún wa Christmas bonus we Muslims are not celebrating Christmas mo ní ní tó yẹ káwọn olórí wa ó ṣe òun sọ pé Muslims we need quality leadership not just rifra ọ̀rọ̀ uh, pé bàbá kan ọlọ́jọ́ lórí olódàgbà jù ní àwọn imam olóyẹ tó jẹ chairman dàgbà jù yẹn ṣe responsibility positions yẹn ṣó mọ́ ẹ understand bàbá wà ní ṣọ́ra sí sí ń gbà mí bàbá ń sọ̀rọ̀ ẹ̀jù mo ní ẹ̀ tó dàgbà jù ẹ̀ tó dàgbà jù ni àbẹ́ tó mọ kí ni ipò yẹn kí ló kó lọ́wọ́ kí ló kí ni what are the responsibilities kí làwọn ojúṣe tó wà ń bẹ̀. so mo ń sọ àwa muslim leadership wa ni ẹ kó bàjọba discuss kì í ṣọ̀rọ̀ ìjà o adọ̀lẹ́ discuss in the next ten years ìjọba tó gbọ́ o but we continue a máa máa bàjọba sọ̀rọ̀ ni pé christmas bonus tẹ́ fún àwọn ọmọ wa mùsùlùmí kò pé wọn wọn ò ṣe christmas tó bá ti di ìwé bá ṣe ń kọ̀wé wọ́n máa ń kọ religions níbi iṣẹ́ tàbá fìlì fọ́ọ̀mù Islam Christianity tó bá láàdíṣàn wọ́n á kọ religions àwọn tó jẹ́ Muslim yẹn tó bá ti dìgbà léyà ní tẹ bá wá fún wọn ní iléyà bonus kí wọ́n fi lè rẹran léyà káwọn náà lè àtàwọn ọmọ àti àwọn kí wọ́n lè jẹ gbàfẹ́ wá lọ fún wọn gbà Christmas ṣé wọ́n á lọ sí èfò owó Christmas ìdìgbà léyà ni So you are giving them a money they don't need. And you are denying them a money they need. So our leadership wa ló yẹ kó ti bá àwọn ìjọba dialogue. Ṣùgbọ́n torí pé àwọn Christian wọ́n kàn pé Christmas bonus ẹ lọ wo gbogbo ọ́fíìsì tó bá ti dìgbà Christmas wọ́n á pín òróró, á pín rẹsì, wọ́n á pín oríṣiríṣi gift pé Christmas. Why? kí wọ́n sọ pé àwọn muslims àní fún yín o tó bá dìgbà léyà o kí wọ́n pín tiwa fún wa tàbí tó bá dìgbà ramadan táwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ fún wa ká fi gbà o so these are the responsibilities of position ṣèwé lágàdédé sọ pé bàbá kan ní chairman ẹ bàbá kan ní president ẹ bàbá kan ní olórí kí ni àwọn ojúṣe ẹ̀ and there are many like that tí ó kìí ṣàwọn eré nìkan ò kìí ṣọ̀rọ̀ ìjọba dẹ̀ máa gbọ́ wọn ṣe. so ẹ jẹ́ kí wá conclusion ni pé tó bá fún yín ní ti Ramadan á gbà á ṣùgbọ́n nígbà tó ń pín ti December yẹn ká sọ fún wọn wípé àṣọdún December wá fún wa ní ti Ramadan gbogbo ti ẹ̀hẹ̀ sàáwò àánú ìwà sákò àdánà ẹran ara yín lọ́wọ́ lórí dáadáa àtìgbáyọ̀ ọlọ́run wà látàáwò àánú wà lẹ́rù ẹ má ràn ara yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti kí ni dára ṣọ̀tà wà láàrin náà. Yes, sir. Somebody see how it is. Ìgbégi ni pé ìgbà tí ó gómìnà àti kẹ́lẹ́ ọ̀tá ọ̀gá wa kí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ pọ̀ ọkọ̀ ọdún tó bá jẹ́ lẹ́yìn ilẹ̀ ṣe ibi gómìnà tó kù ṣé ẹ̀sìn tẹ̀lé ẹ̀rí kí wọ́n pé ọkọ̀ ọdún títí tí ó sì rí wọ́n fi tẹ̀lé Something that is very simple. Something that is very simple. Wọ́n múra sí pé ṣé ẹ̀yin wọ́n tó wá ń dárúkọ ìlú dandan ṣé ẹ̀yin? Náà ẹ kí n fún yín ní kí ni ìbéèrè àkọ́kọ́ yìí?

yóò di èyí ẹni tó ní iṣẹ́ yìí ló sọ pé kò mọ̀ wá sí iṣẹ́ ìwá ṣèjọba nìkan kódà kó jẹ́ iṣẹ́ aládàáni òun ṣiṣẹ́ bẹ́ẹ̀ wá ní ogún ìlọ́dìdí ọdún oníkàmọ̀wá òun ló ní iṣẹ́ òun declaration. then ẹ̀ ń béèrè nípa ṣé màá kí wọn ṣé èmi o ti bá jẹ gọ́vnà ló ṣe jù báyìí ṣé màá kí àwọn christian kú ọdún it is not my responsibility it is the responsibility of my age èyí ṣe gómìnà ló ń kíyàn àwọn àwọn éèdì yẹn ló máa ń ṣe àìmọye nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ń sọ fún ó sọ wọ́n ní ìkọ̀kẹ́sẹ̀ gómìnà àwọn ìyẹn ló máa ń ṣe so kì í ṣe mi ò ṣe tó àwọn yẹn ló máa lọ sí gáàsì kọ́lá òkú ṣàná ọlọ́run ṣàná وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته